nípa ọ̀rọ̀ tí mo bá lẹ́nu yín nípa pé wọ́n jí pátá pupa àti ohun tí wọ́n plè yẹn ẹ lè rí kà níbi tí Quran sọ pé ànábì jí pátá pupa o wọ́n àyà tẹ mú wá yìí àyà yìí àyà ojú ogun ni ó dẹ̀ nídìí tí yóò fi ṣẹlẹ̀ so ó wà defensive ni defensive tí mò ń tà láti sọ ni pé ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín dáadáa. defensive tí mo dẹ̀ ń sọ ni pé láti ilẹ̀ bẹ̀rẹ̀ ànábì ò ń jà so nǹkan tó fi jà lílé ni pé lọ́ba ní ká lọ wo tàbí ẹwà pẹ̀lú mi pẹ̀lú Quran bẹ́ẹ̀ ẹ ká lọ wo Quran twenty two. ẹ a ò tí ì lọ sí Quran kankan sá ẹ dúró lórí aya yìí ẹ sọ pé wà defensive ẹ ka aya yìí fún wa kẹjẹ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ tí aya yìí fi sọ̀kalẹ̀ ẹ má sọ mi kalẹ̀ tẹ bá pé òótọ́ ọ̀rọ̀ lẹ́bẹ̀ẹ́ gbọ́ irọ́ mi ò sọ yín kalẹ̀ mo sọ pé kẹ ẹ ká àyà yìí kẹ ẹ tú kẹ ẹ wá sọ nǹkan tó ṣẹlẹ̀ tí àyà yìí fi sọ kalẹ̀ mi ò ní mo fẹ́ sọ yín kalẹ̀. wàá náà ló máa ṣàlàyé àyà yìí fún yín. ẹ kàkúrà nìyí. ojú ogun ló ti ṣẹlẹ̀ nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ lórí àyà yìí òun nǹkan tó nǹkan mu láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ fún yín ni mo fẹ́ lè gbọ́ iye. ẹ má ẹ má bínú Mr. Islam ṣe ń gbọ́ mi ṣe ń gbọ́ mi ẹ kọ́kọ́ ka àyà yìí kẹ́ ẹ dẹ̀ tú fún wa then kẹ wá sọ nǹkan sọ. àwọn èèyàn ti rí àwọn èèyàn ti rí àyà tẹ gbé ẹ. ẹ mo ní ẹ ní Arabic wọ́n ní nǹkan tá a máa ń tú wọ́n sọ pé ni ẹ kà l'Arabic ẹ tú káwọn èèyàn gbọ́ yín ná first. ìyẹn má wọrí èmi fẹ́ fún yín àwọn àyà mo fẹ́ fún yín àwọn àyà tẹ máa fi gbọ́ àyà yìí. wọn ní nǹkan tá a fẹ́ sọ nìyẹn wọn ní nǹkan tá a fẹ́ irọ́ ni wọ́n ń tú ẹ̀dẹ̀ tú kẹ́ ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn. àbí àwọn èèyàn wà bí ọ̀fẹ́ gbọ̀yìn ẹ̀ka ní Arabic kẹ́ tú it's very simple. ẹ jẹ́ ń já irọ́ yẹn ẹ má wọ orí nìyí ẹ jẹ́ ń já irọ́ tí irọ́ tẹ pamọ́ ànábì yẹn so nǹkan tí mò ń tà láti sọ ni pé ó máa ní nǹkan tó jẹ́ káyà sọ̀kalẹ̀ ni pé. Mr. Islam mi ò láìkí bí ẹ ṣe ń ṣe yìí ẹ gbọ́ nǹkan tá à ń sọ fún yín ẹ fi àlàyé lẹ̀ ẹ ka kínní ní Arabic ẹ tú káwọn èèyàn kọ́kọ́ gbọ́ nǹkan tí aya yìí sọ àwọn kan wà nù bí wọn ò lè ka Arabic wọn ò dẹ̀ lè ka òyìnbó Yorùbá tẹ́ bá sọ lẹ́nu ni wọ́n fẹ́ gbọ́ so ẹ kà ní Arabic kẹ́ ẹ dẹ̀ tú tẹ́ bá ti wá tú ẹ wá sọ nǹkan tó ṣẹlẹ̀ tí aya yìí fi sọ̀kalẹ̀ ẹ jẹ́ yìí kínní ìkọ́ jẹ́ kó kó lọ smoothly ṣe get ẹ má jẹ́ kí issue wà nǹkan tá a bá sọ ní kẹ́ ẹ ti a ò ní ẹ̀ ṣàlàyé má ṣàlàyé má wòrì. ẹka ní Arabic ẹ sí Yorùbá àwọn èèyàn sọ pé nǹkan tá a tú pé ni so ẹ̀yin náà dẹ̀ sọ bẹẹ nsàlẹ̀ pé rọ ni nǹkan tá sọ so ẹka kà ó tán so ẹ máìkì yín sà ẹ máìkì yín. ọ mi ni mo mi èmi mo ṣe mo ní láti yín fún yín nǹkan tá ṣe kínní kẹ́ ẹ tú sí Yorùbá ẹ gbàgbé pé lábá ẹ nídìí lábá ẹ gbàgbé yẹn náà kò ń ṣe pé lábá sísọ yẹn kọ́ ni matamus àgbọ́yé nǹkan tí ẹ post yẹn nífẹ̀ẹ́ fún yín kẹ́ lè gbọ́ yé Yorùbá yìí náà làjẹ́ máa fi sọ gbogbo àlè lè gbọ́ yé. Islam làgègè interpretation tẹ fún kínní ó rán islam la gbé kí ni kẹ tu you do it that way n tó àbí tó ní kẹ kà. sí Quran twenty two Quran verse three chapter three verse one sixty one ni a gbé sókè yìí ẹ ka kínní Arabic kẹẹtù. ẹ bá sọ̀rọ̀ jàre ìgbé ah, ah. ìlú lọ kò lè jẹ́ báyìí ti mú àwọn èèyàn pọ̀ lẹ̀ ju kó máa tún máa sọ wá máa sọ tó fẹ́ fún wa ń bí jàre. wọ́n lè sọ de ṣe ágì náà wọ́n sọ wọ́n ágì wọ́n sọ à ń kọ́ ń parẹ́ à ń kọ́ ń parẹ́ ẹ lọ sí kìlásì tuntun àlọ́ máa yọ Kùránì fún àtàwọn tí ló ti ń kọ owó síbi ibi lọ́nà pa brown ni wo rọ́bì tó ń kọ mò ń kà mí mi. hello. ẹ káàbọ̀. mo ń gbọ́ yín naam akí akí gbogbo alápapọ̀ o. naam nípa háyà tẹ ní kí àfáà yẹn kà so kí ọlọ́run kó fi gbogbo amọ̀nà abada isti'azal wal basmala wa ma kana lin nabiyyi an yagulla wa man yaglul yati bima galla yawm al qiyamati thumma tawaffa kullu nafsin ma kasabat wa hum la yudlamun naam gẹ́gẹ́ bí àfààní náà ti sọ síwájú àti pé nǹkan tẹ́yìn náà sọ síwájú bó lè jẹ́ sí pé ẹ fi àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan kún tó yá sí pé èmi ò ṣàlàyé rẹ̀ bóyá ẹ̀ gbọ́yé ni so kọ́nà kó fi ìmọ̀nà rẹ̀ kó fi bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa alukuran ní wa ma kana lin nabiyyi ó ní kò tọ́ fún ànábì kan àbí òjíṣẹ́ kan àbí ẹni òdodo kan anyagula. yìí ni wọ́n pè kí ṣe rọ̀ṣúlù rọ̀ṣúlù yàtọ̀ sí nàbí yìí o. àbí lílnàbí yìí lílnàbí yìí fún ànábì kan náà anyagula kó dá wípé kó jàǹbá àbí kó mọ̀ pé ìwọ̀ pé kó mọ̀ pé ìwọ̀ pé bó ṣe yẹ kó pé wà máa ń yẹ glol nípa ẹ̀bùn ọ̀rọ̀ ogun náà sọ so fíìmọ̀ ga ní mi nínú nǹkan ọ̀rọ̀ tí wọ́n bá kó bọ̀ lójú oorun ẹni tó bá wá jẹ́ pé ó bá wá ó bá wá bẹ́sẹ̀ sẹ́yìn àbí ó kọjá àyè pẹ̀lú àwọn tó jẹ́ páwọn yòókù rẹ̀ nípa nǹkan ogun tán kò ní yá tí bí magala bí hiya ọmọ tó bá jàǹbá wọn ẹ̀hẹ́n tó bá jàǹbá wọn yá tí bí magala bí hiya ọmọ kìyàmọ́tì nǹkan tó tó jìn ní àbí tó fi ṣèkọjá àyè nìí àbí gbájú ẹ̀ tó ṣe nì yóò dé pẹ̀lú ẹ̀ tó bá jọ̀ ń gbèrè àlùkìyàmọ̀ yóò mú wá bẹ́ẹ̀ pé kíní yìí o kò tọ́ sí ọ kò gbà bẹ́ẹ̀ o. so kíní kan tí mi wá fẹ́ kẹ́ ẹ jẹ́ kí ẹ̀yin bàbá wa kẹ́ ẹ gbọ́ yìí ni wípé gbogbo àyá alukoran láyé ya tó pátápátá ó ní sábàbù nùsùlẹ̀ tó o pé ànábì jí pátá kò jí pátá ni ha ẹja bẹ̀rù ọlọ́run wàláhì lẹ́yìn adé so Mr. Kuwatu now ẹ ti kà á ẹ dẹ̀ ti tú fún wa nǹkan tí wọ́n sọ síbí ẹ ti tú tán ó dẹ̀ tú tán. ọjọ́ fúngbà tẹ́ ẹ ti tú tán. àná ẹ mọ̀ pé bọ́rọ̀ yẹn ṣe ń bọ́ sí mi lára ló kí n máa sọ ni so wọ́n á ní fún mọ̀ tuwafa kullu nafsin ma kasabat a wàá máa san ẹnìkọ̀ọ̀kan lẹ́san pẹ̀lú tó bá ṣe níṣẹ́ bóyá ó sọ̀rọ̀ kan sí Islam tó nínú ọ̀rọ̀ tí ò dá ni àbí ó jalè kan ni àbí ó ṣe nǹkan ni a máa san olúkálukú lẹ́san déédéé iṣẹ́ tó bá ṣe nígbà tó jẹ́ pọ́rọ̀ ogun là ń sọ so ohun tó bá jìn ní á san lẹ́san rẹ̀ súnmọ́ tó wà fa kúlù nẹ́fṣẹ́mọ́ kásábàt wàhùn láàyò dàmọ́n àwọn tí wọ́n ẹni tí ó sì dájọ́ yìí náà lọ́lọ́ ọba ọ̀kan ṣoṣo a sì ní sàbòsí fẹ́ni kankan lórí gbogbo tó bá ṣe níṣẹ́ ìwọ̀n bá bó bá ṣe ṣiṣẹ́ mọ́ náà láti san lẹ́san mọ́ so báyà yẹn ṣe rí nù àmọ́ nípa pé ó jí wá kò jí pátá o ẹ ṣe sùúrù báyẹn ẹ ṣe ẹ ti bá wa tù ń pé wọ́n sọ wípé kò lẹ́tọ̀ọ́ fún ànábì kan láti jí mú nínú ọ̀rọ̀ ogun àbí. now okay now ó yá ẹ kí ni zababu nuzul kí ló ṣẹlẹ̀ tí aya yìí fi sọ̀kalẹ̀. ẹ ti mú tó. ẹjọ ẹ máa power tap lọ gbogbo wa fi mr pin ẹ máa power tap. mo ń ṣé ká jẹ́ lómi lòun. ẹ bẹ́ẹ̀ ni mo fẹ́ sí mo fẹ́ sí. ó yẹ ẹ ṣí ẹ ṣí ẹ zababu nozul yẹn ẹ ṣe yẹn máa bá wa power tap wọ́n ti fẹ́ wọ́n ti fẹ́ ṣí zababu nozul yẹn ó wà níwájú tèmi náà báyìí so bóyá ó dẹ̀ yàtọ̀ síra wọn ẹ ṣí gan. ẹ power tap o àlọ́ bí ti pátá pupa o tó bóyá òun ló jí bóyá òun kọ́ ló jí àwọn náà ni wọ́n máa sọ. Allah ti kó Allah ti kó bá nàbí. bàbá ọkọ mi náà bàbá wa ṣe kò Islam Islam fi lágége ẹ dákun tẹ́wẹ́ pẹ́ bá náà ọ̀dẹ lè sọrí lórí ẹ máa sọ torí mi mo ṣe fẹ́ kásábù nùsù rẹ ni. ẹ ṣe fẹ́ ká kò ṣe fẹ́ ti kà tẹ́lẹ̀. àná ìkàtẹ́lẹ̀ bọ̀ kọ̀ǹtínṣẹ́ mi fẹ́ kí ọ̀ǹtínṣẹ́ wa ni. ó dà. ẹ jẹ́ ká máa wá sincere nígbà tẹ béèrè béèrè lọ́wọ́ mi pé kí n ka lárúbáwá fún yín mo dẹ̀ fẹ́ kó fi yé pé gbogbo àtàwọn àbí kan ni agbọ́ lárúbáwá àbí alẹ́ sọ lárúbáwá kò ń ṣe dandan yorùbá adájọ́ sọ yẹn náà ti wà òkè nǹkan tí mo fẹ́ jẹ́ kó yé yín pé sábàbù nùzúl yẹn náà kùránì ń túra wọn àbẹ́ẹ̀ nígbàgbọ́ pé kùránì ń tú kùránì ni so kùránì ń túra wọn mo dẹ̀ fẹ́ ta ló ń sọ̀rọ̀ kílẹ̀ rí ìyàwó ló ń sọ̀rọ̀ mo ní tẹ bá fẹ́ tú Quran we have what we call tafsir tafsir yẹn ló máa explain nǹkan tí àyà yẹn mean then tafsir yẹn tẹ bá wo hadith náà hadith lè fún wa ní cause of revelation which is sábàbí nozul so tẹ bá ti gbé yẹn wá ẹ lè tú fúnra yín because tẹ bá tú fúnra yín kẹfìrí ni. Quran náà ló máa tú rẹ̀ ẹ yẹ ká lọ ka sọ́ọ̀tù fún kàn. ẹ yẹ ká lọ ka sọ́ọ̀tù fún kàn. àti ìṣetán pẹ̀lú báàsì ẹ má fò ẹ má fò ẹ má fò ẹjá sọ òdodo ọ̀rọ̀ abdul rafi gbọ́ òdodo ọ̀rọ̀ ní yàrá ìlú. ẹ̀kan lagidi lásán ni láì kú òní ẹnìkan kò lọ ibì kankan ta la fẹ́ máa lagidi fún bí. ìyàwó àlà ni mímí iṣẹ́ ìyàwó. ẹni sábàbù nùsùlù rẹ̀ tó ládìsí rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣẹ̀fẹ̀ lọ fi àyà kúránì kan tú kúránì kan ṣé mugun lẹ́pà àwọn tó wà ń bí ni. He thinks we are stupid. We're not stupid up in here, do you understand? téèyàn bá ka Quran tẹ́ bá ka aya tí kò bá yé yín kí la máa lọ à lọ sí eh, tafsir ṣẹgẹ. tafsir eh, tó máa lọ gbé tafsir nsìn a lè bá yín gbé tafsir wa but tẹ́ bá fẹ́ tafsir ẹ ní zababu nuzul ẹ̀dẹ̀ ní lọ́wọ́ so ẹ kà á kẹ́ wá sọ nǹkan tó ṣẹlẹ̀ tí aya yìí fi sọ̀kalẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ rẹpẹtẹ ẹlòmíín kàn ń ka wọ́n kàn ń ka Quran fún wa ibi ìsìn tẹ́ bá ń ṣàmì tó máa ka Quran fún yín ẹ máa máa ṣàmì wọ́n á dẹ̀ ti kà fún yín pé eh, kò lẹ́tọ̀ọ́ fún òjíṣẹ́ kan kó jalè kó jí mú nínú ọ̀rọ̀ ogun àmín ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ á dá padà tó bá dojọ́ àgbéǹde àmín irú irú nọ́sẹ̀nsì wo nìyẹn ẹ wá ẹ kàn máwọn èèyàn ẹ nílùú wọn ẹ fi wọn sínú gbèkùn ẹ wá dá ẹ dá everybody ẹ dá wọn lórí irú ẹ ń gbowó lọ́wọ́ wọn ẹ ń kàtàn fún wọn ẹ ń gbowó lọ́wọ́ wọn ẹ lọ́n fọdún mẹ́jọ kọ́ ẹ lọ́n fọdún mẹ́jọ kọ́ èdè elédè. ẹ̀tẹ́ bá ti rí àwọn tí ó gbàgbọ́ nínú Islam ẹ pa wọ́n àmì àà à ẹ̀yin èèyàn lọ́wọ́ tá a wà Islam máa parẹ́ sẹ̀. aláàlú máa ń bọ̀. ẹ̀yin tẹ́ ń ṣe Islam fún ara yín tẹ́ ẹ̀ tẹ́ fún ara yín gbogbo mọ́ṣáláṣí fún ara yín dẹ́ máa ní ẹ̀wò mọ́ṣáláṣí ẹ̀ ká fi ṣe ilé ẹja ẹ̀ ká fi mọ́ṣáláṣí ẹ̀ ká fi dáko fún ara yín dẹ́ máa sọ kò sẹ́ni tó máa kọ yín fún ara yín dẹ́ máa sọ. So torí kò wúlò. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ní sùúrù ọba ń pẹpẹ nǹkan lọ́wọ́ ẹ ṣé tá a bá ń kọ kéwì ẹ máa ń kọrọ mọ ni. bẹ́ẹ̀ni yóò máa bẹ́ẹ̀ni sí àpàtọ àbí ikọ irọ́ náà máa ń pa ọ máa rí nǹkan sórí oníkan náà máa ń tú oníkan lèdè tó ń kó téèyàn ò lè yé pẹ̀lú ọpọlọ gbígbé torí lẹgbẹrẹ lọpọlọ yóò dàgẹ kí n lọpọlọ tó tọ o. irọ́ yẹn gbọ́dọ̀ wà ń bẹ̀. àwọn kàǹkan bí oníkan lọ bòmí kan lọ wo bòmí. irọ́ yẹn gbọ́dọ̀ wà ń bẹ̀ hundred percent tí o bá sí rọ ní dùn. wọn kọrọ yẹn specially ni àwọn ah, ní ìkókó àwọn yẹn kò tí kò sọ̀rọ̀ ẹyọ kọ báyìí nu wọn kí ló dé aláàtí kó báyìí o ah, ó kó báyìí. ms bàbá ẹ jọ tábà ti round bí by up ẹ eh, ẹ já lọ síbi tó ti ń bọ òkúta we used to worship stone because àwọn ẹhẹ eh, eh, àwọn tó ń sọ pé pagan idol worshiper a máa tú gbogbo àṣírí wọn lé. yẹ ẹ máa débẹ̀ ẹni ìyá fẹ́ fọ́ lójú gan tààrà ni kò sí èrè torí ẹ̀ ètè wà ta ni ebe ebe nice yìí ẹ tan máìkì náà. naam naam èwo ni òye níbi àyà tí ẹ ń ṣe fàǹfà lórí tí òye yín. a ṣe nfàǹfà àwọn àáfàá yín ló ń ṣe nfàǹfà léra wọn lórí àwọn àáfàá yín ni kò yé ó yé àwa so nǹkan tá a fẹ́ kẹ́ ṣe fún wa ní kí ẹ ṣe ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí ẹ má ẹ má sọ̀rọ̀ jù ẹ ka àyà yẹn tẹ gẹ̀ẹ́dẹ̀ tún fún sí Yorùbá fáwa tá à ń gbọ́ tá à ń wò yín everybody ló ń wò yín báyìí so ẹ uh, go ahead. so a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim àwọn afá ti tún fún yín láì mọ iye ìgbà àwọn afá ti tún fún yín lẹ̀ yẹn kà kẹ́yìn tú. àmọ́ kálẹ̀ yín nàbí yìí kò sí fún ànábì kan o à ń yẹ̀gún là pé bóyá kó pa àbí kó jàǹbá ìtumọ̀ bẹ̀rẹ̀ pọ̀ àbí kó gbẹ̀gàn èèyàn àbí kó báyàn ṣọ̀tá tí ẹ̀ ń gbọ́ tó mọ̀ ah. bẹ̀rẹ̀ yé. Ah, ah. ọba ṣe láyé jẹun délẹ̀ bóyá wọ́n máa ń pa ọ̀rọ̀ ogun bóyá wọ́n dẹ̀ máa ń jàǹbá ọ̀rọ̀ ogun ẹ jẹ́ kó máa kà ẹnì kẹ́kà níṣó ẹ ṣáà má gbàgbé pé àwọn ọmọ ilé kéwu yìí wọ́n wà nù bíi tó ń wò yìí. ẹ gbọ́ àwọn ilé kéwu tó wà bọ̀ wọ́n á bẹ̀ mí wájú ní abáyá wájú so kò sí wọn ẹ̀jíṣẹ́ kan tí ó jàǹbá um, àmọ́ yẹgìlúlì yá tìbí mọ́ gálílà yàwó mọ̀lìkì yá wọn tí wọ́n tó bá wá jàǹbá nǹkan kan ó pé oyè yín yá tìbí mọ́ gálílà yàwó mọ̀lìkì yá nǹkan tó bá jàǹbá tó bá ṣe jàǹbá lé lórí tó bá ṣe àìdáyé lórí yẹn yóò wá bá níjọ́ gbèjà ìkíámọ̀ o súnmọ́ tàwa fákúlù nafsin gbogbo ẹ̀mí kankan wá tá a ní ó sì kú ìmọ̀ kásábàtì pẹ̀lú tí ẹ̀ bá ṣe níṣẹ́ téèyàn bá ṣe so wàhùn láyò sílámù náà àwọn sì ní wọn níṣàbòsí fún yàn kí ni òye mẹ́. ok kí ló ṣẹlẹ̀ táyà yìí fi sọ̀kalẹ̀ tó fi ń jàǹbá nǹkan. ojú ogun bá ọ̀sọ̀dà ó sọ̀kalẹ̀ ní àsìkò ogun bá dùn nù. a ní kí ló ṣẹlẹ̀ sẹ́ẹ̀. nítorí ọ̀rọ̀ ogun náà ni nǹkan ogun náà ni so wọn wá rò pé pé anabi ṣe jàǹbá anabi ṣe jàǹbá làwọn yìí màmọ màmọ kálẹ àwọn ọlọ́fi sọ kálẹ pé àmọ́ kálẹ yìí. afa ẹ má bínú kí ló afa kí ló ń jẹ jàǹbá. ìyá ẹ bèrè ẹyin náà ẹ bèrè kò yé ẹ má bínú kò yé mi kí ló no ẹyin lẹ sọ kí ló ń jẹ jàǹbá. kéèyàn jàǹbá fún yàn kéèyàn ṣe àìdá fún yàn. kí ló ń jẹ àìdá ẹ là á dáadáa nà ó. èmi ò yọ mọ Yorùbá lẹ́yìn náà. kò yé mi kò yé mi ẹ má bínú ẹ jọ yọmọ ya kẹ́hìn ṣàbúrú fún yàn kẹ́hìn ṣàyẹ̀dá fún yàn. kẹ́hìn ṣàfọwọ́ra àlọ́kọ́ náà ti gbé. so wọ́n ní kò sí alábì kan túmọ̀ sí pé ṣe àyẹ̀wò àyà yẹn sọ pé kò sí gbogbo alábì. ẹni kẹ́hìn jalè àbí àbí kó ṣàfọwọ́ra èwo ń bẹ. jalè jalè kọ́ nìyẹn o olè kọ́ nìyẹn o. báwo ni jàǹbá fún yàn tó jàǹbá póríṣì jàǹbá póríṣì tó ti yẹ. Eh, but ẹ má bínú ẹ má bínú Mr. Abi Nice wọ́n ní kéèyàn jàǹbá nǹkan ọ̀rọ̀ ogun báwo lèèyàn ṣe fẹ́ jàǹbá nǹkan ọ̀rọ̀ ogun because tí yàn bá fẹ́ jàǹbá nǹkan tí yàn bá bínú ẹ̀ tí yàn bá fẹ́ jàǹbá nǹkan bóyá a máa ṣe jàǹbá fún ẹ ẹni tó fẹ́ jàǹbá ó máa jẹ́ ẹni tó lẹ́mìí ọ̀rọ̀ ogun ò dẹ̀ lẹ́mìí so báwo ni a ṣe fẹ́ jàǹbá nǹkan ọ̀rọ̀ ogun. ok ṣé ọ̀rọ̀ ogun ok ṣé ibo ló ti wà mẹ́rin mi níbi ẹ̀ pé kí ẹ jàǹbá ọ̀rọ̀ ogun mẹ́ẹ̀. ẹ à ṣé ẹ ò ka nǹkan tẹ̀ ń ka ni ṣé bẹ́ẹ̀ náà lẹ́tọ́ ìwọ́n ló wà mẹ́ ẹ tún sún ayé àyè kàkẹ́sì. wọ́n sọ fún mi pé àgọ́ àmọ́ kálẹ̀ nílẹ̀ bí wọ́n ní kò sí fún òyà anábì kankan ṣètì mọ̀ pé wo anábì náà sọ yẹn kò sí fún anábì kankan anábì kankan ó jàǹbá ó jàǹbá kankan tí ẹ gbọ́ bá wọn. àmọ́ yẹ lórí. sẹ́ẹ̀rí pé yahoo yẹn ni kẹsùrọ̀ tẹ́ni so sáré dáná yẹn wọ́n bá ẹnìkan wí. ẹ ẹ yahoo yẹn ẹyẹ kankan ẹ ti rí ṣẹlẹ ẹ ti tẹmu yìí sí ló yẹ yín tẹmẹ máa náwó náà ní sọ̀rọ̀ tẹmu yìí sí ní yín wọlé yín. kọ̀ọ̀kan o kì í sẹ́ni o. olówó ẹgbẹ́ ni máa tẹ́ sọ wa yìí. anabi kan anabi anabi kan tó yẹ yín anabi kan àbíká tó gbé anabi kan tó yẹ yín tẹmu yìí sí ló wá mẹ́yẹn tó ti yẹ tẹmu yìí sí ni. à ń yẹ gúlà kó ṣe jàǹbá àmọ́ yẹ gúlù ẹni tó bá ṣe jàǹbá iṣẹ́ lè fún wa ní eh, sábàbí náà zoo àbí kí ló ń pè é fún wa ní ìdí táyà iṣẹ́ sọ̀kalẹ̀ ẹ rí i pé àfàtọ̀wà lẹ́gbẹ̀yìn at least wọ́n try wọ́n lọ ń wá so ẹ bá wa wá because a fẹ́ kẹ́ ẹ sọ story fún wa nǹkan tí Islam bá sọ la fẹ́ kà síta ṣẹ́gẹ̀t tó bá jẹ́ padró sí báyìí àgbé bá kọ̀kọ̀ sókè àwa ń parọ́ ni then I can understand so ẹ lọ gbé cause of revelation kẹ́ gbé síta ẹ jọ ẹ mute ká bá bóyá afáyẹn ti ready. màmá ń yẹ gbùlúlù. kó kí ló ń pè iná kó wá tùláhì ẹjọ ṣe ti rí eh, asbabinozu yẹn. mr kuwatu ẹ san máìkì. guys ẹ já gbélé two hundred k. ṣé ẹ ṣì ń ka sábàbinozu yẹn ni. naam. ẹ ṣì ń kà. naam mo sì ń kà lọ́wọ́. ìgbà wa lẹ máa kà tán báyìí. ọ̀yà mo ti kà tán ẹ <laughs> ń ah, ah. eh, eh, kà lọ́wọ́ ẹ ti sáré kà tán báyìí ó yẹ ṣàlàyé. Eh, ẹ mọ̀ pé ẹ mọ̀ pé àkọ́ àǹkọ́ alẹ́ kọ́ tó pọ̀ tó yá sí pé ó ní pé látẹ̀ǹ tí máa lé ìsàlá kàbí. ẹ má wọrí ẹ má wọrí inú ẹ̀kọ́ tálíkùrú àǹkọ́ wa lọ́nà fi sókè yìí. má wọrí yẹn fún wa ní explanation. so ṣe rí àyà tí à ń fà yìí ogun badiri ló ti sọ̀rọ̀ ló ti sọ kalẹ̀. Ah, àfáà wa tí wọ́n bẹ́ ń bì yìí so kọ́nà kó mọ́ sí gbogbo wa lọ́nà ṣé ẹ sáàgbọ́ mi yé ba ogun bádìrì ní àyà yẹn ti sọ̀kalẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam so ìgbà táyà yẹn tó sọ̀kalẹ̀ àwọn sọ̀hábà so khawfu mú wọn pé ó ní akhraja Abu Dawud wa Tirmidhi an Ibn Abbas qala nazalat hadhihi al-ayat fi kọtifíyàtì hamarọ́hù hamarọ́hù so ó ní yọ ọmọ ìbàdàn fakọ́lá báàdù nas láàlà rasulillahi akhasaha fa anzalallahu. Ah, oh. chai ó lọ fàáfà ó lọ fàáfà. mi ṣé ti mi báyìí ṣé kí wọ́n kà fún yín ṣé ń gbọ́. à ń gbọ́ yín à ń gbọ́ yín. Eh, tóbi sọ mọ́kànlá ní nàbí à ń yẹ kì í símọ̀ ìtọ́ ifá tí mílíọ̀nù àti àbí yìí so wọ́n ní kò tọ́ bá nàbí kan kó máa pín ohun tó kó lójú ogun yẹn ìtọ́ ifá tí fún àwọn kan mílíọ̀nù àti àbí náà apá náà àwọn kan náà wọn sàábì ẹ̀ màá dìbò tọ́ ifá tí kó wá fi apá kan lẹ̀ nítorí wọn sọ bẹ́ẹ̀ ni yàn kí jàmbá gbàdébí ò ní ṣe ah. ohun tó kó lójú ogun ẹgbẹ́ ohun tó kó lójú ogun gbàdébí ò ní ṣe jàmbá kò ní fún apá kan kó wá fapá kan lẹ̀ nítorí wọn bẹ̀rẹ̀ gan nìyẹn ẹmu jáde tó fi ló wọ́n ti rí tòótọ́. gẹ́gẹ́ then secondly ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa ṣe rí báwọn àfa yìí ṣe rí bọ́ ṣe ń manipulate ṣe rí. alábì òní ṣe kò ní alábì òní ṣe tí ṣìtì máa gbọ́ mi. ṣé ẹ̀ ń gbọ́ alábì òní ṣe ṣìtì fẹ́ nìkan kan rárá ìtọ́ sọ bẹ́ẹ̀ nìyẹn alábì òní ṣìtì ẹ̀ nìkan kan so á fún kálukú díẹ̀ nítorí wàá kó lójú ogun o kò ṣe pé yóò lè dàjẹ́ fúnra ẹ̀ o.

ok ẹ kí n gbé ẹ sábàbù nùsùlẹ̀ ẹ jáde jáde. ẹ̀yin èèyàn ẹ ti gbọ́ nǹkan tá a fà sọ o. ẹ gbé jáde. ẹ jẹ́ àgbé jáde káàkà ìrọ́pọ̀ ìrọ́pọ̀ tì ìrọ́pọ̀ ìrọ́pọ̀ ìrọ́pọ̀. ó ní um, ó yá olówó èkó ẹ máa gbọ́ ẹ̀yin èèyàn ẹ gbọ́ nǹkan tí àáfàá yẹn sọ ẹgbọ́n nǹkan tí Al-Jalalayn sọ. ó ní when some red when some red velvet clothes went missing on the day of Badr. nígbà tí apáta pupa sọnù lójú ogun Badri. and some people began to say. àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní wípé. perhaps the prophet took kids. muhammadu jalè ńbẹ yẹn wọ́n ní muhammadu alọkọlóhun kígbe ó gbé wèrè. the following verse was revealed. Allah sọ àyà kalẹ̀. It is not for a prophet to fraudulent to be fraudulent. Allah sọ ayàkálẹ̀ pé kò bójúmu kí Muhammadu òjíṣẹ́ Allah máa lu jìbìtì. Meaning to attribute gulul fraud to him. Ní nǹkan tó kó lójú ogun kí Muhammadu wa máa ṣe àdókòlò kígbe. To be treacherous with regard to the spoils. Ní gbogbo àwọn èrè ogun tó kó bọ̀, Muhammadu wa ń jí wọn gbé. So do not presume this of him ó ní kẹ́ máa ṣe lé kẹ́ máa fi wò ẹ má fojú olè wò. whoever defrauds shall bring what he has defrauded on the day of resurrection. wọ́n wá ní ẹni tó bá ti jalè tó bá di ọjọ́ ìdájọ́ ó máa mú nǹkan tó jí yẹn wá. carrying it around his neck. wọ́n wá gbé lọ́rùn wọ́n máa béèrè pé kí ló jí olè ajíbolè olè lọ́jọ́ ìdájọ́ wọ́n gbé lọ́rùn. then every soul the fraudulent and otherwise shall be paid in full so gbogbo ẹ̀mí máa wá san èrè iṣẹ́ ọwọ́ wọn nǹkan tí wọ́n bá ṣe. ẹ gbọ́ nǹkan tí àáfà yẹn wá kà ẹ jọ ẹ bá wa pín orin yẹn ẹ bá wa pín orin yẹn jọ. nǹkan tí àáfà yìí wá kọ́ tẹ́sán. ẹ bá wa drop track yẹn again. àáfà ìpàrọ̀ àáfà onímùnà àáfà onímùnà fìkì onírọ́ ní olè àáfà onímùnà fìkì ní onírọ́ ní olè ní ẹni tó bá ń parọ́ á máa jalè Muhammadu dẹ̀ lẹ́ fi jọ because àìsàn ìkẹ́ débi tó máa parọ́. àlọ́bì àgbẹ̀kọ̀tà àlọ́bì àgbẹ̀kọ̀tà. Okay. That is, um... ẹ mẹ̀ sí ẹ tó ti bókun sùn ni ẹ ṣe ah no àti kà á ṣe bẹ̀rẹ̀ náà ni ká tiẹ̀ ká agudọ tún kà lé ní. ẹ a máa kà ká kọ ká gbọ́ nǹkan tí àáfàá mi fẹ́ sọ pẹ̀lú nǹkan tá a kà. fún ẹni tí ò bá mọ̀ pé a ti mú jáde lánàá ànábì muhammed sallallahu alayhi wa sallam ó bá òkú sùn ìyá fatima lórúkọ obìnrin náà ìyá ali abutalib muhammadu bá òkú sùn so ẹ káàbọ̀ àfa lè gbóhùn sókè. so bluetooth yansh ẹ máa bá mi gbé sí ẹ fún mi five minutes. mr ọláyínká ẹ káàbọ̀. ẹ fún mi one minute ẹ n send it from my other phone. ẹ kúlé don't talk ẹ kúlé o. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ṣe fẹ́ bá wa dá sí ètò yín. tí n bá fẹ́ dá sí mi níyà. ok ẹ ṣe ẹ ká gbé verse yẹn sí verse yẹn bá wa kà bẹ́ẹ̀ bá wa ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ sáà.